الذي جعل سيرة عيسى بن مريم عليه السلام إثرا وحكما بقول البشرية قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القاهر في حديث أبو هريرة رضي الله عنه المخرج في صحيح مسلم قال ما من مولود يولد إلا نخسه الشيطان ويستهل صارخا من نفسة الشيطان إلا ابن مريم وأمه ثم قال أبو هريرة اقرأه إن شئتم وإني أعيدها بك وذريتها من الشيطان صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع أثره إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن من جملة الإيمان بالله الإيمان بأسماء الله ورسله بأسماء الأنبياء ورسله جملة وتفصيلا فمن آمن برسل الله وكفر بواحد منهم فليس بمؤمن بل من كفر بواحد منهم كفر بجميع الرسل وكفر بمن أرسلهم وإن من لوازم الإيمان بالرسل معرفة سيرهم وأسمائهم فكيف نؤمن بمن لا نعرفه عباد الله فالإيمان برسل الله من صفات المؤمنين والكفر بهم أو التفريق بينهم من صفات الكافرين للآية السابقة عباد الله اسمه عيسى سماه بذلك ربه جل وعلا كما قال سبحانه اسمه المسيح عيسى بن مريم وأنجبته أمه مريم المرأة من غير زوج وليس له أب فهو بنسب إلى أمه مريم بنت إمران وعمران من نسل من نسل بني نبي الله سليمان بن داود عليه السلام عباد الله أرسل الله سبحانه وتعالى عيسى عليه السلام لبني إسرائيل وكانوا في فلسطين وكانوا قد حرفوا توعية وبدلوا الدين الذي جاء به موسى عليه السلام لذلك أرسله من, من أجله عباد الله أما ولادة عيسى عليه السلام فهي كما حدث بها القرآن حيث كانت مريم عليه السلام خادمة لبيت المقدس متمسكة فيه ولما أراد الله أن تحمل بعيسى عليه السلام نأت بنفسها عن أهلها في مكان بعيد الذي سأبين في ذلك في هذه الخطبة إن شاء الله سبحانه أداء صفو الله وبوا ẹni tí ọpẹ́ yẹ aláàánú ọlọ́pẹ́ ojú orí ọbẹ̀ yìí ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba tó ṣe pé ó jẹ́ ká mọ ìsìn ànẹ́bí wa Ìsá alayhi salatu wassalam ọ̀tà jẹ́ mùsùlùmí látara kámọ̀tẹ́ rẹ̀ ó jẹ́ kí àwọn tó ṣe tó wọ́n ń pè ní olúwa tó wọ́n ń pè ní ọlọ́run tó wọ́n ń pè lọ́mọ ọlọ́run ó jẹ́ kó yí àwa mùsùlùmí dédé ẹjẹ́ pé irọ́ ni wọ́n pa bákan náà a dúpẹ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọba tó ṣe ìsànẹ́bí wa Ìsá ó jẹ́ wáyé nínú Al-Qur'an lẹ́kùnrẹ́rẹ́ láti lè wòye sí dáadáa kéèyàn ti kọ́gbọ́n bẹ̀ tí gbogbo ẹni yóò tó bá jẹ́ ẹ̀dá agbára bíi tiwa báyìí gbogbo ẹni ọlọ́run bá bá fẹ́ fún lọ́gbọ́n fúnra rẹ̀ ni wọ́n pálẹ́bí yìí sẹ̀ gbogbo ẹni ọlọ́run bá fún lóye fúnra rẹ̀ lọ́lọ́run bó fi yé nípa pé ànábì ń tò lè dọ́mọ ọlọ́run ọba láíláí ní kò fi pípọ́ jẹ́ àmẹ́bí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ẹrú sì kan náà ẹrú sí ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba lè jọra ó ṣe ilé ayé ilẹ̀ tó ṣe pé àgbà ọ̀kọ́gbọ́n mo jẹ́ pẹ́sidẹ́ntì ọ̀rẹ́ bẹ́ẹ̀ mo jẹ́ gómìnà ọ̀rẹ́ mo jẹ́ chairman local government ọmọ àrẹ́ rárá kódà mo jọba àdú bẹ́ẹ̀ mo jẹ́ professor àbí doctor kọ̀ọ̀rẹ́ kéèyàn ní ìmọ̀táwí ìdé bá ti pé àánú látọ̀dọ̀ ọlọ́run tí ó fi yé èèyàn téèyàn ní òfin mọ̀ pé lódodo ànábì ń tó lè jẹ ọlọ́run ọlọ́run bá sí gàgá wọn níwọ̀nba tí wọ́n máa mọ̀ bẹ́ẹ̀ wípé lódodo kìí ṣe ọlọ́run wọ́n kì í títí wọ́n kì í kọ́lọ́run ọba lọ́rẹ̀ wọ́n ní kẹyìn wọ́n ti sọ pé jésù ni olúwa ìdí ní tí ọlọ́run bọba lẹ́kọ̀ọ́lá tó fi ṣàlàyé fún àwọn tá a jẹ́ mùsùlùmí ike lọ tẹ́tẹ́ gbọ́ ò ìlànàdí na ya fúrú nàbí láì wọ́rọ́ sólè àwọn tó yẹ kí wọ́n bá ká ìgbàgbọ́ sọ́lọ́run ọba àtàwọn òjíṣẹ́ rẹ̀ ọ̀nà ó láre sa ìgbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ọba yẹn nínú ayé ìwọ̀ yòrè yóò náà yóò fábẹ́ kó bá iná wọ́rí wọ́rọ́ sólè àwọn tó yẹ kí wọ́n ń ṣe yàtọ̀ láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ wọ́yẹ kó olóò wọ́n sọ bá ipe nínú bíbá wọn bí wọ̀nà kúrú bíbá agbáfẹ́gbọ́nú wọn àásọ ìgbàgbọ́ táwọn apáta eléyìí ni wọ́n fi ń jáde lẹ́nu wọn tọ́lọ́wọ́n bá tó àṣírí irú àwọn bẹ́ẹ̀ ọ̀yàpọ̀ lóun nu'minu bi ba'din wa nakfuru bi ba'd wọ́n máa sọ báyìí pé a ní gbàgbọ́ táwọn apáta náà àwọn òjíṣẹ́ yìí a ti ta ìgbàgbọ́ táwọn apáta wa yuriduna yattakhidhu bayna dhalika sabila ni wọ́n wálẹ̀ ní pé káwọn ó lè jù látọ̀nà yìí bóyá wọn ó lè ojú ọ̀nà ẹ̀ máa èyí tá ń pè ní ojú ọ̀nà ṣùgbọ́n wọn bá bẹ́ẹ̀ lọ ayà tó tẹ̀lé ọlọ́ọ̀bá sọ pé àwọn tó bá ní irú èrò báyìí tí wọ́n sì so irú ìlànà báyìí ìlàríkà omúlẹ̀ka pẹ̀lú náà pọ̀ tẹ́ ẹ̀ bá ń wá pẹ̀pẹ̀ yí pọ́ńbélé tẹ́ ẹ̀ bá rí àwọn ni ò eléyìí ló fi lẹ́nu wá ti gbà á kásọ táwọn jù jẹ́ pẹ̀pẹ̀ èyí kí wọ́n gba ànẹ́bí wa mú sá gbọ́ àlẹ́ sọlá tó sọlá ṣùgbọ́n wọn gba ànẹ́bí wa yín sá tó jẹ́ tí wọ́n pè ní Jésù fún ọ̀gbá gbọ́ bẹ́ẹ̀ làwọn ọ̀nà sọ́ọ́rọ́ náà àwọn náà gba àwọn ànẹ́bì tó ti lọ sáájú ànẹ́bì yìí ságbọ́ wọ́n sì gba ànẹ́bì yìí ságbọ́ wọn wọ̀ gba ànẹ́bì wa Muhammad sọ́dọ́dọ̀ àlọ́sá wọn ò gbá gbọ́ló jíjẹ́ ìdínà tó jẹ́ fáwọn tí wọ́n ń lò lànà yìí dò ní wọ́n fi kúrò nínú lànà àwọn ànẹ́bì wọn jẹ́ẹ́jẹ́ wọ́ọ́rọ́wọ́ ó jẹ́ kọ́lọ́wọ́n bọ́ sọ pé ìlàríkà fún mo lè kàfẹ́ rú náà hàpà ẹni gbá tí ń fi òfin àláàrin àwọn ànẹ́bí ọlọ́run tí nígbàgbọ́ táwọn kan tí onígbàgbọ́ táwọn kan tẹ́ ẹ̀ bá ń wá pèsè rí pọ́ńbélé ẹ má wulẹ̀ jìnà àwọn ni alìkàfèrúnà àpà olóògbé kèfèrí tó gbóná kèfèrí tó gbópa wà sádínà alìkàfèrí ọlọ́run bá láti pèsè ilẹ̀ fọ́nà tó jẹ́ kèfèrí àdáyébá mú yíra ìyà oníyẹpẹrẹ ìyà àìnídélé tẹ̀sẹ̀ máa béèrè pé ṣé yà jẹ́ ọ́ ilé làwọn bẹ́ ọjẹ́ tó bá jẹ́ gbogbo ìyá mà àṣọ ni ọlọ́run inú ìjọsìn kọ̀tẹ́ntì jọ àtọ́lé o alẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ẹrùsàn ọlọ́ọ̀bá ní tòyí tọ́lọ́ ọba tó ní pẹ̀lú ẹni tó sọ nínú ọ̀fẹ́ náà rẹ̀ báyìí nínú àdíta fáàgbó rẹ̀ tí àfà mú ṣùgbà kó jáde pé kò ní sínú ọmọ tí wọ́n bí sórílẹ̀ ayé àyàfi kí ṣàìtọ́nà lé ọmọ náà nídìí pọ̀tàdé ṣàìtọ́nà tàdédé ṣe é bẹ̀ fọmọ náà o bí kò ṣe pé kó lè jẹ́ nìkan tó ṣe pé yóò látara ìgbánìtì sẹ̀sọ́nù gbanìtì ó sọ ọlọ́ọ̀bá ní pé ìdá ìbìnà mọ́ríyàmọ̀ wà ó mọ́ àyàfi anẹ́bìnrin sánẹ̀kan tí ṣe jésù ṣùgbọ́n tí ọlọ́run bọ́bá ní kílájú yíwa wá pé anẹ́bìnrin sánẹ̀ ẹnu gbogbo elédè ló yí làwọn fi ń pè ní jésù làwa fi ń pè ní yíṣá ṣùgbọ́n ó gbọ́dọ̀ lọ́wọ́ bọ́bá ní kílájú pé ìgbẹ̀ngẹ̀ ní àyíṣà ìyàn ní ṣẹ̀tọ́nà fọwọ́bà nínú ọ̀rọ̀ tá a gbọ́ látọ̀dọ̀ àníbíwá Muhammad sahada àrísọ́lá lélẹ́yìí tó sì ń bẹnu sọ́yì Muslim eléyìí fà á tí a fà á bóyọ̀ tó gbà dídì wá sọ pé ẹ bá fẹ́ gbàgbọ́ yọ̀ ọ̀rọ̀ yìí dáadáa tó bá wù yẹn ká yàtọ̀ lọ́wọ́n bá sọ báyìí pé wàyí ní ọ̀hún ìtò ha nígbà tí ya rẹ̀ Hanna ti ń sọ fọ́lọ́wọ́n bá péré Ọlọ́run mo wá mo wọ lólùsọ lórí Mọ́ríyàm wàyí ní ọ̀hún ìtò ha bí kàwọ́ òun àti àwọn ọmọ tí ó bá máa bí nínú ṣẹ̀tọ́nà rọ̀jì má jẹ́ ọwọ́ ṣẹ̀tọ́nà ó bà wọ́n láíláí ọlọ́run sì gba àdúrà náà lọ́wọ́ ìyá náà ìyá rere náà bá ń pè ní hanna èyí tó ṣe pé a máa ń pè wọ́n ní hannet ṣùgbọ́n pípè rẹ̀ dọ́lá láàfíà òun náà ní ká pè wọ́n ní hanna pẹ̀lú ha lónìí tó gbọ́ ṣájà táwọn mọ̀rùbútọ̀ bá ti máa ń pè hafsọ bá ti máa ń pè aisha bá a ti máa ń pe àwọn ọkọ̀ yẹn bẹ́ẹ̀ náà làwọn náà kìí ṣe amnet àwọn ilé ìbò wọn pélé ìṣíwá lẹ́nu àpèjá rẹ̀ kápè dáadáa gan amnetu là máa pè é gẹ́gẹ́ báwọn bàbá ti máa ń pe gbogbo kọjá ṣùgbọ́n tá a bá fẹ́ pè hàlá òun ló ṣe déédéé ọkọ ìyá yìí tó bí Mariam tí Mariam tó wá bí nàbí láì àyíṣà èyí tá à ń pè ní Jésù kíkí àti kẹ̀kẹ́ ọlọ́ba àdẹ́bìnà ètò tí ọ̀sọ́ kóhun ń bẹ nínú àwọn tó fi pẹ́ṣẹ̀ ìtọ́nà fọwọ́bà ní kéèké òfófó rẹ̀ sí nínú tààtì mọ̀ pé innahu la yantiqu anil hawa kìí pẹ̀lú fẹ́ẹ́nú ó ya pé gbogbo ọmọ ànẹ́bí adámọ̀ ò ní kí tí wọ́n bí àti kí sẹ̀tọ́nà fọwọ́ kí àti ìrẹ̀kọ́lọ́gbọ́n tí ọlọ́run bá dáwọ́ tọ́lọ̀ bá ara lera sáábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá fi ẹ̀kọ́ sí tí wọ́n torí pa rẹ̀ tí tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn ilé ìyàwó tajọ́ sùn ọlọ́run ẹjọ́ lọ mọ̀ pé ìbẹ̀rù ọlọ́run bá pàtàkì ta gbọ́dọ̀ máa fi lòsẹ̀ ní ara wa ìbẹ̀rù ọlọ́run ọba yìí òun ni ó jẹ́ kéèyàn tó ń tẹ̀síwájú níbi ìmá sin ọlọ́run pẹ̀lú bàbá èèyàn bá ti máa àti ìmá jìnà sí ẹ̀ṣẹ̀ nígbà tí bẹ̀rù ọlọ́run bá ti wà ẹjọ́ àjọ bẹ̀rù ọlọ́run bá ní àtẹ́yìn bóyá nífọ̀kọ̀ ni àbí ní gbangba bákan náà ẹjá lọ mọ̀ pé nínú ihun tó rò papọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọlọ́run òun náà ní ká ní ìgbàgbọ́ nípa àwọn ànẹ́bí ọlọ́run òun náà ní ká ní ìgbàgbọ́ nípa àwọn òjíṣẹ́ ọlọ́run bóyá ìgbàgbọ́ wọn ta fẹ́ ní sí yìí èyí tí ọmọ ajẹ́kọ́lọ́wọ́n bá sọ fún wa ránpẹ́ àti ìtọ́lọ́wọ́n wa lẹ́kùn rẹ́rẹ́ gbogbo ẹ̀ lágbọ́dọ̀ nígbàgbọ́ sí ìbẹ̀ẹ́nú wọn tọ́lọ́wọ́n bá fẹ́ dákọ̀ rẹ̀ tó tọ́lọ́wọ́ bọ̀ sọ̀fẹ́ wọn fún wa rárá gẹ́gẹ́ bí yẹ́sáwò àwọn yìí ọlọ́wọ́ bọ̀ sọ̀fẹ́ ànẹ́bì yìí fún wa ó fẹ́ rọra mú ọkọ rẹ̀ wá náà ni ó sì kà sínú àwọn ànẹ́bì rẹ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ bákan níbi ẹnu wọn tọ́lọ́wọ́ bọ̀ balẹ̀ tọ́lá tó sọ̀fẹ́ wọn fún wa àtàwọn ànábì mi tó fi mú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fàmọ̀ ní àmọ́ níbi rusulillah ẹni yóò tó bá gba gbogbo àwọn òjíṣẹ́ yìí gbọ́ wọ́n kà fara bí wahidin minhum ṣùgbọ́n sọ ìgbàgbọ́ pẹ̀lú ọkàn nú wọn ọ̀rẹ́ sọ bí mu'min irú ẹni bí ọmọ kún èso olùgbàgbọ́ òdodo gbogbo wọn la nígbàgbọ́ sí bal man kafara bí wahidin minhum kafara bí jami'i ar-rusul ẹni ọba ti ṣàìgbàgbọ́ pẹ̀lú òjíṣẹ́ kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba pátá àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ló ṣe àìgbàgbọ́ tí o ọwọ́ pé yẹn tẹ̀sà ìgbàgbọ́ lórí ọ̀kan nù wọn eléyìí lọ́fà tọ́lọ́run bọ́ba lè pẹ́ láti gbé sí orí àwọn mùsùlùmí ká máa sọ pé amọ́nà rọ̀súlù mi máa ń zira ilé ìhìnmi lọ́bẹ̀ wọ́n ní mo mìnú kúlọ́n amọ̀lẹ́bìlá ọmọlá ìkàtẹ̀ ọ̀kú tóbi wọ́n sọ́lẹ̀ pé bá ka àwọn áyà yẹn títí tó fi dé orí àwọn òjíṣẹ́ yẹn ní àwọn òjíṣẹ́ ọlọ́run pé a nígbàgbọ́ sí àwọn àtàjọ́ olùgbàgbọ́ òdodo ẹni bá nígbàgbọ́ sí gbogbo àwọn òjíṣẹ́ yìí àwọn la máa pè ní mùsùlùmí la máa pè lólùgbàgbọ́ òdodo ẹni ọba sá ìgbàgbọ́ pẹ̀lú kan nú wọn irú ẹni bẹ́ẹ̀ ti kó nínú ìsìlámù wọ́ọ́rọ́wọ́ kódà èkì torí ó kira rẹ̀ ó torí ó sọra rẹ̀ ọ̀wá sá ìgbàgbọ́ sáwọn ànẹ́bì yìí nìkan ó tún sá ìgbàgbọ́ sẹ́ni pé pé ọ̀rẹ́ wọn níṣẹ́ òun náà ni Allah ìdí ni tó gbọ́ pé nínú ohun tó yẹn ìmígbàgbọ́ táwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba yìí òun náà ní ká mọ̀ nípa ẹ̀wọ̀n ká gbọ́ ọkọ̀ wọn torí pé ohun tá a fẹ́ lá nígbàgbọ́ sí bóò là ṣe ní mọ̀ nípa rẹ̀ a gbọ́dọ̀ mọ̀ nípa ẹ eléyìí lọ́fà tó fi jẹ́ pé ká mọ̀ nípa àwọn ànẹ́bì yìí pàápàá jùlọ àwọn tó bá ní bùkátà pé ká mọ̀ nípa wọn tó fọ́ pé àkókò tá a wà yìí a ní bùkátà sí fún wa láti jẹ́ pé pàápàá jùlọ lásìkò ìgbà tí àwọn ọkọrin yó àwọn kiri yó tó yẹ pé wọ́n ń ṣe ẹ̀sìn wọn yìí kájọ ọmọ àwọn tá a jẹ́ mùsùlùmí pé sí lódodo nípa ànábì Ìsá ní sàlátù sàlám torí pẹ́lú omi ìfẹ́ rẹ̀ ní islam náà kó ní nípa ànábì Ìsá yẹ̀gẹ́ ni wọ́n bá sọ fún náà ni ó sì rè àwọn kiri yóò lè yí ipò ìyọba gbọ́ nínú wọn ni láì dé ba nílẹ̀ Yorùbá wọ́n máa ní àwọn tó jẹ́ bàbá wa àti wa òun náà ni ádámà àti éfà àmọ́ bí wọ́n ti rí éfà o kò tiẹ̀ yé wa gan ṣùgbọ́n nínú àlùkùránì nínú ìtàn láti fi mọ̀ pé kìí ṣe é fà ní ìyá ńlá wa bí kò ṣe ẹni tó ṣe pa ti mà tó ṣe pé àwọn ọkọ rẹ̀ yẹn àwọn tá a jẹ́ ń sin ọlọ́run àwọn ànẹ́bí ọlọ́run kéèyàn nígbàgbọ́ sí wọn nínú ìròyìn ìjólùgbàgbọ́ òdodo ni o bákan náà kéèyàn sáré gbàgbọ́ sí wọn nínú péyàn jẹ́ kèfèrí ni o kódà kéèyàn sókun yà láàrin wọn ìjẹ́ kèfèrí pọ́nbélé ń bẹ fún yẹn látara yàtà kà lọ nípa kọ́lọ́run bọ́ balẹ̀ kí ọlá ó jẹ́ pé àwọn tó ṣe pé wọ́n jẹ́ nìkan tí pé wọ́n ń sá ìgbàgbọ́ sọ́lọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ wọ́n sì ń ṣe yàtọ̀ láàrin àwọn ọlọ́run bá àtàwọn òjíṣẹ́ yìí wọ́n ń láwọn nígbàgbọ́ táwọn apá kan náà àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn sá ìgbàgbọ́ sáwọn apá kan wọ́n ń fẹ́ ṣe yàtọ̀ wọn yìí láti wá ọ̀nà àbáyọ sọ́rọ̀ wọn ṣùgbọ́n bá jẹ́ ipa ẹni ọbẹ̀ àwọn tá a jẹ́ òsìn ọlọ́run ó pa ànẹ́bì Ìsá alìsàlátù ọ̀sẹ̀lá òun náà ni Ìsá òun mọ́ríyá èyí tó ìmọ̀ra Ìsá lọ́lọ́run bá pé fún wa gẹ́gẹ́ bọ́lá ọba sọ fún wa nínú òun náà ni olùgbàlà ìyẹn náà ló jẹ́ pé Masihu Dajjal òun ní ọmọ akọrẹ lólùgbàlà ṣùgbọ́n àǹtí lòun ẹni tó jẹ́ olùgbàlà gẹ́gẹ́ òun náà ní nàìjíríà ìyínsá gẹ́gẹ́ bọ́lá wọn bá ti fi ọrin ilẹ̀ náà lùkọ́ ánì pé ismuhu al-Masihu ìyínsá bọ̀nù Maryam ó kọ́ rẹ̀ gẹ́gẹ́ ní olùgbàlà ìyínsá ọmọ Maryam wa anjabatuhu ummuhu Maryam bintu Imran min ghairi zawjin wa laysa lahu ab ìyá rẹ̀ bí ìyá rẹ̀ tí ṣe mọ́ríàmọ̀ ọmọ ìmọ̀ràn láì ní ìyàwó láì lọ́kọ rárá bó ti wulẹ̀ ọmọ ìyẹn ni pé àlẹ́bẹ̀ yìí ń sá ọlọ́run bó ti wù bàbá fún kò ní bàbá nínú kẹta ti mọ̀ náà ni pé èèyàn ò lè wáyé láì má níyà láì má ní bàbá ọlọ́run bó ṣe é bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá ti fi ń sáyì ó ti fi ṣe èèmọ̀ ó fi sàrí ṣe èèmọ̀ ìdí nìyí tó fi wáyé pé bíbí tí mọ́ríàmù bí ìwọ́n máa ń pè ní ayín wọn yìí sàbí tiẹ̀ lọ bá bàbá látara pé kò sí bàbá fún ọlọ́run ọba ọsọ ọ́pá rẹ̀ náà Al-Qur'an láì mọ́yé gbà tí ọba dákọ̀ rẹ̀ báyìí àyínsá ibùdó Maryam àyínsá ọmọ Maryam wọ́n sàfitì rẹ̀ lọ bá obìnrin èyí tí ó jẹ́ pé wà nínú àdámọ́ ká sàfitì ọmọ lọ bá ìyá rẹ̀ ṣùgbọ́n látara pé kò ní bàbá ó jẹ́ kọ́lọ́run bó fi rinlẹ̀ pé bẹ́ẹ̀ ni o ìdí tó jẹ́ pé ní Islam náà ẹni ó bèèrè lóyún ẹ̀sìn kan táà mọ́ bàbá tó lóyún náà oyún náà tó bá bí ókọ̀ ìyá rẹ̀ ni wọ́n máa fi pè é ọ̀pọ̀ nínú àwọn tó ti lọ nínú àwọn tó ti pé wọ́n wórílẹ̀ ayé nínú Islam tí wọ́n bá ètò ẹmọ bàbá fẹ́ mọ́ ókọ̀ ìyá rẹ̀ wọ́n fi máa pè ó èyí tó ṣe pé lọ́dọ̀ tí wọ́n bí wọ́n sáré nìkan tì í sí lọ́rùn tí ó máa jẹ bàbẹ̀ tó sì jẹ́ pé ìyá ọmọ àmọ̀ pé ó ṣe ìyá rẹ̀ mọ́ ọ́ mọ́kẹ̀fẹ́ ọdí gẹ́rẹ́ wú ní ó pàpà jùlọ ń gbọ́ ọmọ bá dàgbà tán ẹ̀rí jẹ́ ní ìṣẹ́lẹ̀ ó lè máa dàyà láàmú tí ó padà jẹ́rí tí ó padà sàmà yí pé ọlágbájá báyìí sí bàbá ẹ̀ bàbá ẹ̀ ní báyìí báyìí pàpà jùlọ tí bàbá yọba tó wá tó sí ìkú yóò júwe rẹ̀ yóò sàlàyé rẹ̀ yóò sọ lé rẹ̀ yóò sọ fámílì èyí tó ṣe pé bàbá tó bí fún gẹ̀ngẹ̀ ti wá àwọn èèyàn máa lọ kọ́ọ̀tù nítorí ẹ̀ tí wọ́n sì jọ pé yọ lọ ṣàfihàn pé bàbá tóun bímọ fún nǹkan bàbá ọmọ òun bàbá ọmọ òun gẹ́gẹ́ níbẹ̀ lẹ́yìn àgbò yẹn ẹ pè é jáde dé lání lóko rẹ̀ ẹ pè é jáde dé wálé lóko rẹ̀ wọ́n sì pé bàbá jáde tó tọ́ ìjáde tó wọ́n bá jáde báyìí di ẹ̀sìjọ ni ó ṣe jẹ́ tó sì jẹ́ pé ní tí ń pè ń bàbá láti kékeré yọ bá dẹnu lẹ̀ ànábì Ìsá alayhi salatu wassalam ọlọ́run ọba ṣe lẹ́ni tí ò ní bàbá ṣùgbọ́n ya rẹ̀ ọlọ́run bá tóun lẹ́yìn tó ní bàbá tó níyà ìyá mọ́ríàmù ní hannah ta sọ lẹ́ẹ̀kan bàbá rẹ̀ ní ìmúràn ìdí ní ṣe pé ọlọ́run bọ́ọ̀bà lékẹ́ ọlá ó lóun ṣe àjùlọ òun ṣe òun sàfọ̀mọ́ wọn àwọn ikọ̀ mẹ́rin kan àwọn ìdílé ànábì nuh aleyhisalatu wasalam àwọn ìdílé ànábì wa ibrahim aleyhisalatu wasalam àwọn ìdílé ànábì wa musa aleyhisalatu wasalam àti àwọn ìdílé imran àwọn ṣe àwọn sàjùlọ fún wọn púpọ̀ bákanáà ọlọ́run bá ṣe ìmọ̀rọ́nì ó ṣe ní àrọmọdọ́mọ àrọmọdọ́mọ àrọmọdọ́mọ nàbí ìlà Sulaiman bónú Dawud yẹn pé nàbí ìlà Sulaiman bónú Dawud ó ti ṣáájú ànẹ́bì yìí sá lọ́nà tó jì dáadáa Sulaiman náà ní bàbá tẹ̀lé Dawud àrọmọdọ́mọ Dawud náà òun ni nàbí ìlà Musa alayhi salatu wassalam ìdí ni tó ìjọ́sà ànẹ́bì Dawud Sulaiman tàwòrétà làwọn náà lò tàwòrétà làwọn náà lò ẹnu pọ́lọ̀n padà fún Dáúdù ní ìwé ọgbọ́n èyí tà ń pè ní zàbówọ̀ ó tún padà fún òun ṣùgbọ́n gbogbo àwọn ànẹ́bì tàwòrétà yẹn ni wọ́n polongo títí tó tó di pé nẹ̀bí ìlà èyí sátà ń sọ yìí dé pọ́lọ̀n wọn tó gbé tẹ́ra fún ń pè eh, Ọlọ́run ọlọ́run bá rán níbi àyínsá sáwọn bà ní ìsìnrọ̀ ayé ìfọ́lẹ́nu sí léyìn sì jẹ́ fún gbogbo àwọn tó ṣe fún wọ́n láwọn ń lo àwọn ń tẹ̀lé ànẹ́bí ìsá lè sàlátọ̀ sàlá tàbá wọn sí ẹ̀sà ànẹ́bí wa ìsá ànẹ́bí wa ìsá lè sàlátọ̀ sàlá ọlọ́run ọba àwọn ẹ̀sẹ́ nìkan ká jọ lórí pé kúláàsì kí fíráúnì ọmọ́nà àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ ìwọ̀n tí kàn já fíráúnì láàmú náà ni pé ọlọ́run ọba ní kí n gba àwọn ọmọ bàmí sọ̀rọ̀ yìí kí n gbà lọ́wọ́ rẹ̀ káfí kò nínú olùkọ́ àní ọlọ́tẹ̀lú síbò mi eléyìí sì ni fíráúnì takú títí kò tó di pé nílé ètò ọlọ́run àti ìlú ni mọ́sá ọlọ́run bá padà gbé àníbí wa Ìsá alayhi salatu wassalam mẹ́dìdé lórí àwọn Bani Israeli yìí láti jẹ́ pé àwọn ni ọlọ́run ọba rẹ̀ sí kọ́lọ̀ ṣàtúnṣe ohun tó ti bàjẹ́ èyí tó ṣe pé wà fánú fi Palestine ìlú Palestine ni wọ́n padà jẹ́ nìkan tó wọ́n padà bára wọn nígbà tí nàbí ilá Ìsá alayhi salatu wassalam tó di kó padà ń lo àsìkò pẹ̀lú wọn níkẹyìn tó di kó wọ́n padà sí ìrìn àjò ní ìrìn àjò tó ṣe pé àrùbáyín náà sánà wọ́n bá sọ náà lùkọ́ pẹ̀lú nàbí ìláyì Musa àtàwọn ọjọ́ rẹ̀ lórí ìrìn àjò yìí ni Musa kú sí ìrìn àjò yìí wọn ò débi wọ́n lọ ìrìn àjò yìí náà wọ́n fi wájọ pé ní kẹyìn wọ́n padà lọ tẹ̀dó sí lu Palestine pàpẹ Palestine lónìí ibẹ̀ lọ́lọ́wọ́n bá ti gbé nàbí ìláyì ń sájìde sí wọn láti ṣàtúnṣe wọn wọ̀kánú kọ̀dé hajjọ́fù tàwọ́rá àwọn táwọn yìí àwọn ọmọ bà ní Israel wọ́n ti bà tàwọ́rẹ́ tàjẹ́ èyí tọ́lọ́wọ́n bá gbé fánàbí wa Musa alayhi salatu wa salam wọ́n ti sàyífò rẹ̀ ihun tọ́lọ́wọ́n ọba orí wọ́n ti lórí ihun tọ́lọ́wọ́n ọba sọ wọ́n ti yọ́ wọ́n yí ipò bó ṣe wù wọ́n èyí tó bá fẹ̀ẹ́nu wọn ni wọ́n sẹ́kùn ọ̀bá jẹ́lu tíínà lẹ́dìjẹ́ àbí Musa lè sọ́lá ẹ̀sì tí Musa gbúra gẹ́gẹ́ tá ń pè ní Islam àwọn bàbí sọ́lá ti fọ́ lójú pọ̀ ilé ìlú fà tọ́lọ́ bá fi gbé àníbí wa yín sàlẹ̀ sọ́lá tó sọ́lá tó fi gbé e dìde àwọn ta jẹ́ sùn ọlọ́run ṣùgbọ́n bó wọn ṣe bí àníbí yín sá gẹ́gẹ́ Al-Qur'an ń sàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún wa gẹ́gẹ́ bá ti mọ̀ pé Mọ́ríyá ìyá rẹ̀ tí ń ṣe hanna ọkùnrin ní kún wá wọ̀lé iṣẹ́ zẹ́karún ka ní oúnta ṣùgbọ́n wọn náà lọ́sọ pé ààrẹ ah, fọmọkùnrin wọ́n ọmọbìnrin ṣùgbọ́n náà bá padà jogún ọmọbìnrin fún torí ó ròǹgbà rẹ̀ ah yóò sì bọ̀ yìí sí alimọ́kídìsì ni ìyẹn ilé tó wà ní Palestine yẹn ilé tó wà ní Jerusalem yẹn mọ́sálásí kẹta tí nàbí tí ànábì wa Ibrahim alayhi salatu wassalam àtọmọ rẹ̀ Ismail tí wọ́n kọ́ Kaaba ànábì Yakub òun lọ́kọ́ ilé tọ́jẹ́ ọmọ ọmọ fún ànábì wa Ibrahim alayhi salatu wassalam ìyẹn Yakub tọ́jẹ́ ọmọ Ishaq sí ìsáàkì jẹ́ ọmọ Ibrahim Yakub yìí òun lọ́jọ́ nìkan tó yẹ pé ọkọ̀ ilé ilé iná sí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jọ́ àwọn ànábì Ọlọ́run ọba gbé títí tó fi bí àsìkò nàbí ìlà ìzàkàríyà nàbí ìlà ìzàkàríyà yìí òun náà padà di pé ó bímọ ó bí yáyá ṣùgbọ́n síwájú kó tó bí yáyá mo ti wáyé ni hannah ti bí mọ́ríà lọ́fà tí hannah fi ń sàlàyé pé ah! ọkùnrin ní sí ìrètí o tí mo máa mójútó mọ́sálásí ṣùgbọ́n tó obìnrin mọ bí èròǹgbà rẹ̀ nǹkan bó ṣe tó mo fẹ́ sọ nìkan máa gẹ́gẹ́ bá ti máa sàtò lọ́ obìnrin rẹ̀ jẹ́ amọ́tò lọ́ ẹrúsìn ọlọ́run bá lóbìnrin mo fẹ́ jẹ́ kó máa mójútó ilé yìí ló fi wá jẹ́ pé wọ́n rí ẹ̀mù padà jẹ́ ó padà jẹ́ kọ́ọ́dì mọ́tú bèbè ìsìlímọ́ pìsì ẹni tí ń sìnbọ̀ ilé yìí ni ìyẹn ilé mọ́sálásí àákọjú bẹ́ẹ̀ òun lọ́wà nípò bẹ́ẹ̀ pẹ̀lá máa rọ́dọ̀ lọ́wà sáàmìlàbí ìyíṣà ṣùgbọ́n gbà tọ́lọ́wọ́n bá gbẹ́ tó róore kan tọ́pẹ́ padà bí àníbì ìyíṣà tó fẹ́ padà lóyún rẹ̀ ìwọ̀n tó padà rí ni pé ó gbéra rẹ̀ jìnà sáwọn tọ́jú àwọn fámílì rẹ̀ bọ́lọ́wọ́n bá ti sọ fún wa ní sọ́tún Mọ́ríyàm ọlọ́wọ́n bá ní pé wọ́n tó fèrèkè sáájú Mọ́ríyàm ìrẹ́ ààrẹ ànẹ́bì rẹ́wọ̀n létí nípa ọ̀rọ̀ tá a ti kọ kalẹ̀ nípa Mọ́ríyàm ìtàbàdà ti min àríhà kẹ́ tó fi pé ọjà ààyè ṣẹ̀ríkìyà

wípé ọlọ́ọ̀bọ̀ ọba lékẹ́ ọlá sọ pé ha ilé ha rúhánà àárín ẹ̀mí àwọn ọlọ́wọ̀n ọba ìyẹn tí í ṣe mọ́lákù jìbìrì àárín mọ́lákù jìbìrì sí pátá mọ́sálà láhà báṣàrọ̀ ń ya táì jìbìrì lọ́wọ́ yọ sí láwòrán abara tó pé dáadáa tọ́lá láàfíà وكان رد الفيل فتاة العذراء على هذا الموقف àní sàáàdà ti bìlá ìní ń kújẹ àti aláàgẹ́rì ní àt eléyìí lọ́fà tó ṣe pé mọ́ríàm ó rí ọkùnrin lójijì ah, ẹ̀rúbà ẹ̀rúbà láyé yìí ó wà nínú mọ́sálásí lọ́kùnrin yọ sí lójijì ọmọ pé ni èsì tí na-enipe náà ni pé ìní òyìn dùbẹ̀ rahman ní Ha! mo ọlọ́run ọba aláàánú

فأجابته مريم عليه السلام جوابا فتريا ناظرا إلى الأسباب báyìí ni mọ́ríàmù ṣe fún lẹ́sì lẹ́sì tó ṣe pé èsìn àdámọ́ iná ẹ̀lẹ̀ sí ó tún wá jẹ́ èsì tó ṣe pé ìwòye lọ sí wípé kí ní ọ́fà ọmọ òfò mọ́ mi ni ó jẹ́ kí mọ́ríàmù sọ fún báyìí pé ìhànnà ẹ̀yẹ̀ fún olè ìkùlẹ̀ Ìbò ní ti rọmọ, tí ń lọ gbígbé ni, wàlámi yẹ ọmọ ẹja ẹja ẹjọ́ra kẹta lọ́kùnrin ọ̀pọ̀ ọba ní ní tọ́chìn èyí tó ṣe pé ó kéré nù kárígbà àwọn obìnrin tí ó rí bẹ́ẹ̀ lónìí tọ́lọ̀ bọ́bá fi rí lẹ̀ nípa pé Maryam ọ sọ fún mọ́lákùnrin níjọ́ náà wípé wà lámìyàn tẹ́sìnì ìbẹ́ṣà ilé wọn ọ̀fọ́ kẹmí rí àwọn olùmọ́ pín ọ̀rọ̀ yìí sí méjì tí wọn ọ̀fọ́ kẹmí tí Maryam sọ yìí náà ní pé ọkùnrin tó súnmọ́ wọn rí àbí wọn tí ń sọ náà ní pé kódà kó ṣe pé pọ́pẹ̀pọ̀ léhun lára ìwé ìṣogun rẹ̀ náà rí pé àtìkélì kejì bákan náà ni ó sọ wípé ọjà gbogbo rẹ̀ púpọ̀ onípe wọ̀lá àkúnbá bí ya ebi èsì ìsálágbèrè o orúkọ náà méjèèjì tí mo lè gbà bímọ náà ó bá sọkùnrin bá ti fọ ọkàn ìjókòó ilé ọba tó bóyá ti àjọ pé ọta ayọkọ́fọ́ ọkàn ní ó súnmọ́ mi ọmọlé èdè bákan náà tí n bá tẹ̀ tí wá já lágbèrè èlì ó tètè yá ó sì kẹta tí mo jẹ́nu ni pálákù tìbèrè ó ṣe rí pé ah, ọ̀rọ̀ tí bí mọ́ríàmù sọ yìí ọ̀rọ̀ pẹni tó fẹ́ pé lákàyè tí ò gbé ọmọ bá wá ẹni tọ́rẹ́ mi kọ́ ẹni tó dá àwọn okùnfà ní àtún tó jẹ kókùnfà wáyé òun lọ́dá gbogbo ẹ̀ yàáyí ojú tó ṣẹ́ ìkẹ́tàn tágbàrá bọ́lọ̀ wọn bá láti máa fi àádọ́lẹ̀ amúrọ̀ bí yẹ́dẹ́ ọwọ́ rẹ̀ lálámọ̀ wíwá ó pọ̀dì yóò jẹ́rì lè amúrú ní gẹ́rì sábàbí a máa jẹ́ fi ìjẹ́ wáyé láì sókùnfà kẹta tó fi òdìrọ́sàhù subhanahu ta'ala ala kulli shay ọlọ́run bá fẹ́ ìdífẹ́ sí kọ́ jẹ́ bẹ́ẹ̀ fún mọ́ríyá ó ṣe pé yóò lóyún yóò sì bímọ ọwọ́ ọkùnrin kẹtùn sì ní tẹ̀rí rárá ọlọ́run fẹ́ ṣe é bẹ̀ fáwọn èèyàn lè bá jẹ́ oyé wọn pé alágbára lòun lórí gbogbo nǹkan o kí wọ́n sì lè máa rí pé àmì lélẹ̀ jẹ́ ọmọ àmì ní ọmọ tí ò ní bàbá bákanáà ọlọ́run bọ́bá lè tọ́lá sí ẹgbẹ́ra rẹ̀ tóbi nípa pé kò sí ìkẹta tó pàjára bọ́lọ́run nínú gbogbo ohun tí ń bẹ́nu lẹ̀ àbí ohun tí ń bẹ́nu sẹ́mà tọ́lọ́run ọba ò lè ṣe alágbára ní lórí gbogbo nǹkan eléyìí ló fà á tó ṣe pé mọ́lákùnrin bí ibi fún lẹ́sì báyìí pé tàbẹ́ẹ́lì sí torí ohun tó wù yẹn bó ṣe rí náà níwọ̀n làákàyè tẹ́gbẹ́nu ṣùgbọ́n bó ṣe wíyàn náà ihun tébì ní àwíyìn ni ọgbà ó ọ̀rọ̀ rọ́bùkè ihun tọ́lọ́wọ́n ọba sọ ni mo sọ yóò owó àlàyé àìjẹ́n kí n sì mú ṣe kó fi bímọ tó fi dọ́lọ́mọ ọ̀rọ̀ mú lọ́dọ̀ jìbìrì jìbìrì lò owó àlàyé àìjẹ́n ihun tọ́rọrùn fún mi ní pátápátá àdìmẹ̀jẹ̀ aláhù ayọ̀tẹ̀lẹ̀ náà ọlọ́run ọba ọba lẹ́kọ̀ọ́lá wọ́n láwọn fẹ́ jẹ́ kó wáyé bẹ́ẹ̀ ó lè máa jẹ́ àrísàlẹ̀ fáwọn èèyàn wọ̀rá mọ́sánmí ńlá ó sì máa jẹ́ àánú látọ̀dọ̀ àwọn ọlọ́run ọ̀gá ní amúrọ̀ mọ̀kúndé ya láìlọ́ ọlọ́run fẹ́ fi sáàpù jẹ́ pẹ́tà bí rẹ̀ ó mọ́rí àbájẹ̀ ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ máa rí bẹ́ẹ̀ amúrọ̀ mọ̀kúndé ya àṣẹ tó ti wáyé ni ó bímọ ó lóyún láìpẹ́ ọmọ ó sì jẹ́ àwọn ta jẹ́rùsùn ọlọ́run afọ́ inú kẹsí ó jẹ́ inú kẹsí inú kẹsí rẹ̀ pé kèé fẹ́ nìkan bẹ́ẹ̀ ni èsè èèyàn méjì kọ́dà kì í sèèyàn mẹ́ta nínú àwọn olùdàmọ́ òṣèlú tó sàlàyé fún wa nípa pé dákàwà mi lè mọ́lẹ̀ká mẹ́fà kọfì débi dèrìyà ipe mọ́lákù jìbìrìl bó ti sọ̀rọ̀ yìí sá ìhun tó ṣe náà ni pé gbólóhùn kún fáyẹ̀ fún tó wáyé tó kó rí bẹ́ẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ atẹ́gùn lọ́fẹ́ ọ̀pátẹ́gùn ọ̀hún sínú ọkọ̀ sẹ́gùn látọ̀nà ẹ̀gbẹ́ ọ̀nà sẹ́lá ti lẹ́kọ̀ọ́ tó pátá wàlẹ̀ jẹ́sì fèrèfàmù báyìí ni atẹ́gùn yìí ṣe gbàbẹ̀ wọlé ó sì lọ síbi ibi tí yẹn máa ń gbàgbìmọ̀ ìyẹn tó bí máa ń gbàgbìmọ̀ ọlọ́lọ́hùn lè ní ìsà ìhun tọ́lọ́wọ́ bá sọ náà ni pé wọ́n gbólóhùn tọ́lọ́wọ́ bá sọ ẹ náà ni fàhámi látẹ̀bẹ̀ wọ́n yá mọ̀ jẹni tó lóyún ni ó ìdí ti ní ìdáyé ṣùgbọ́n ọdẹni tó lóyún ilé ìlọ́fà dèédé àdísì kẹta tí máa ń gbọ́ tó wà ní sọ̀rọ̀ Bukhari àti Muslim tó ṣe pé anẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam pé nínú ìfẹ́ tó pé sálọ̀ bá ní kéèyàn nígbàgbọ́ sí èèyàn wà lù jẹ́ ní ọlọ́run ọba nírọ̀rùn nínú rẹ̀ ni wọ̀kẹ̀lẹ̀mọ́tò hún wọ̀kí ìwáyà wọ̀kẹ̀lẹ̀mọ́tò lọ́hí àlẹ́kọ́ àìlà mọ́ríyà gbólóhùn ọlọ́run ọba ọlọ́run ọba rẹ̀ sí mọ́ríyà òun náà gbólóhùn kún àyẹ̀kọ́ jẹ́gbẹ́ lóyún ó sì lóyún ṣùgbọ́n wọ rúhùn mẹ́nì ẹ̀mí látọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá o ìsá káánẹ̀dì kẹ́límọ̀tìlá ìsá nì pẹ̀lú gbólóhùn ọlọ́run ọba ni mọ́ríàmù fi lóyún ẹ̀ ọ̀lámíyàkùn ọlọ́run ọba sọ pé kẹ́límọ̀tù ọ̀lọ́ ìyẹn ni pé ọlọ́run ọba lọ́pọ̀ sínú okùn mọ́ríàmù táwọn kí ó ṣe wá rárá o ìkẹ́límọ̀tìlá pẹ̀lú gbólóhùn ọlọ́run ọba pẹ́sẹ́ bí ismu Allah kalimatu ismillah kìí ṣe gbólóhùn ọkọ̀ ọlọ́run sáàmọ̀ yẹn pé Allah pé gbólóhùn yẹn lágbàlẹ́ òpé bọ́lọ́run bá fi pọ́ sí nínú àpò ìbímọ̀nù rárá on fayakun fàyín sámọ́kúló wọ̀lẹ́ ìsọ̀bí kọ̀ọ̀lẹ̀ ìsátà wọ́n yẹn wọ́n dáa ní o kìí sóhun lọ́dáa yẹn o ìsìnlélé yọ máa jẹ́ fún gbogbo àwọn sábà ń pè lólúwa ìsìlélé yọ máa jẹ́ fún gbogbo àwọn tó ń pè lọ́mọ ọlọ́run kìí ṣe ọmọ ọlọ́run tápàdà sọ nípa rẹ̀rọ wà látàjọ́ fún ọlọ́run eléyìí ni àwọn ọ̀nà sọ́rọ́ ibi sáfì tí wọ́n bákan náà ibi wọn ti dákan mọ̀mọ́

tó fi jẹ́pá máa gbọ́ lẹ́nu àwọn èèyàn náà lónìí àwọn tí wọ́n bá yọ ń radùn tí wọ́n wá rí fọ́mọ̀ fẹ́fẹ́ síra rẹ̀ lẹ̀ pàṣẹ ọlọ́run wọ́n mọ̀ ní ọ̀rá wọn ti samẹ́rì ọ̀rá wọn ìyàwó amọ́yẹ́m wọ́n máa ṣe lórí báwọn àdákẹ́mọ̀ lódodo ìyá yìí ọlọ́run bọ́ba lẹ́kọ́lá ọmọ kú nínú kátìkàtì rẹ̀wọ̀n rẹ̀wọ̀n ọlọ́run bá ló sọ fún wa bẹ́ẹ̀ nínú àlùkò hàn ṣùgbọ́n àwọn yahudi ń pè lọ́mọ sínà kọ́ sọ́dọ̀ hùmọ̀ lọ́ọ́ ọlọ́run bọ́ bá wọn jà

eléyìí lọ́fà tó ti pé nígbà tásìkò bíbí tó ọgbà ibi ibi igi dàbínú lọ ibi igi dàbínú yìí òun lọ́sẹ̀yìn tí pàwọ́lá ti yà lẹ́yìn tẹ́lì níwọ̀n tó bá pé rí ọlọ́run ọba mi ò ní ṣùkọ́bìlà ààrẹ ìbá ti kúkú tó dọjú òní ọmọ tí mo fẹ́ bí àwọn olùmọ́ nígbà nǹkan méjì ní bí ń sọ bíbí rẹ̀ ọ̀fẹ́ já rọrùn látàrí pé kèrè sọmọ lásán táwọn bí wọ́n ní pé látara ìrírí sọ bẹ́ ìbá ti kú pẹ́pọ́ ọdọjọ́ ni àwọn olùmọ̀ mẹ́rin pé ó tún wà lára rẹ̀ nípa pé tí ń bá bí sẹ́ta ní ìsọ̀pọ̀ jẹ́ bàbẹ́ ẹ̀ oyún ẹ̀sìn lélẹ́ yọ ọmọ ẹ̀sìn ní sọ pé yá ọlá ìsá ni mi tún kọbílà rárá kí n ti kúkú tó ọdọjọ́ òní ọ mà dáa ah ikú mà yá jẹ̀ sílọ̀ ẹ̀sìn lélẹ́ yìí tí wọ́n bá ń pèbí ká kú ewu ọmọ wọn ni ta ń bá bẹ́ẹ̀ tàbí ń tọ́ka sí kí má ti láyé pé mi ò pọ̀ tó ń

báyìí ni wọ́n ṣe pè é láti ìsàlẹ̀ abẹ́ rẹ̀ pé allah sáàtàlẹ̀ àwọn olùmọ̀ ní pẹ́ta ló pè pẹ̀lú gbólóhùn àrínà àwọn olùmọ̀ tó sọ́lá wípé nẹ́sí ìláyì yìí sá kí wọ́n tó bí láti inú yúgẹ ní sísọ́ fóun ló ní ọ̀rọ̀ yìí nígbà táwọn olùmọ̀ mi sọ pé rárá o rárá o jìbìrì ti mójú tó oyú yìí náà ọlọ́run bá rẹ́ pé allah sáàtàlẹ̀ má bá mi jẹ́ pọ̀dìjà àlàrọ̀ gbòkìtà sàkìsẹ̀rí yà ọlọ́run ọba ti jẹ́ kó wà lábẹ́rẹ́ nípa pé kó orí ọmọ náà bí ní rọrùn ọwọ́ tí flood wú ìdàláàzà yunadiha min tahtiha wọ́n bí lákòókò yìí lẹ́ni tó ṣe pé wọ́n ń pè láti abẹ́ rẹ̀ àwọn olùmọ̀mí pé lẹ́ni tó ṣe pé ìsá gangan ní wí ní ń pè láti abẹ́ rẹ̀ pé rẹ̀ ìyá mi má banú jẹ́ mo ti wà nítòsí mo ti wà lábẹ́ rẹ̀ ọlọ́run sájọ yé wa pé ọ̀rọ̀ wáyé pé láta àtàlẹ̀ ọ̀tá ló ní ọ̀rọ̀ yẹn òun làwọn onímọ̀ pàṣírù ṣe àtótónu lè lórí pé ta lọ sọ̀rọ̀ yìí ṣé yẹn nàbí láyé sá lọ sọ gangan láti ní oyún láì sí ìjáde ní àbí málákù jùbẹ̀rẹ̀ ṣùgbọ́n kò sí ìtọ́jẹ́ tí ọ̀jẹ́ kò sí ohun ta fẹ́ fi léyìí ṣe yẹ ti máa yìnbọn palùwà láti fi fi ọ̀kan rẹ̀ balẹ̀ yẹ sí lu ha àbí rọ́bì ha láti dẹ ẹ̀mí rẹ̀ papọ̀ mọ́dọ̀ ọlọ́run túmọ̀ ha hùwà dáa yóò ṣídò ilẹ̀ àtàámìhà wà ṣàrọ́bìhà ilé ìlú tó pé wọ́n fi ń pè síbi ohun tí ó jẹ àti ohun tí ó mú pẹ̀yẹ̀kú lólá ẹni tí ń pè wọ́n pè báyìí pé wọ́n hù sí ilé ìkìrì jíde ìnáfúlà igi tó fẹ́ oyún inú ó wúlò fún púpọ̀ torí káwọn máa rí bí ilé ó tètè jẹ́ kọmọ pàṣẹ púpọ̀ gán tí ẹ̀ bá rí dàbí lè tútù tó lóyún bá rọ bí lọ́wọ́ tó bá jẹ́ a máa tètè jẹ́ sọ́rọ̀ tó tètè rí ọmọ náà bí lásìkò ọlọ́run ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ nínú Suratu Maryam táǹkà yìí Quran 19 verse 25 báyìí ni nàbí ní Maryam ṣe ṣe bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ó bímọ ọlọ́run bá jẹ́ ìwà pé fàyínà máa tàwàyínà nínú ayá mi fàyín máa tàwàyínà nínú ilé bá sáré àhàdà àìbá àmọ́ adẹ̀rẹ́ni tí ó rí ọ nínú àwọn èèyàn nínú ríwáyà hasubunu Sulaiman tàwàyínà nínú ríwáyà mi tàwàyínà òtẹ́ ìṣẹ́ ọ̀bá lọ fàyín tàwàyínà nínú ilé bá sáré àhàdà nínú àwọn abarata adá ẹni yóò torí ọba rí ọ ń bẹ́ tí wọ́n fẹ́ jẹ́kọ̀ọ́ bá wọn sọ̀rọ̀ sọ fún ọba ìpé fàkólì ní ẹ̀dọ́ kele wà ni ní sọ́wọ́mà mo ti tẹ̀lérí fọ́lọ́wọ́n ọba mi pé ń gbáwẹ̀ lónìí ń gbáwẹ̀ ọ̀rọ̀ tàbí ní kálímọ̀ ní yọ́mọ̀ tí yà pé ní bẹ́yẹn kẹta nípa sọ láwọn olùgbọ́n sọ pé ihun tá à ń ni àsìkò tí ẹ bá ṣe kó ti ní pé báwa ṣe máa ń gbàwẹ̀ tiwa pé oúnjẹ ni òun ni a máa sọ̀rọ̀ àwátà jẹ́ òṣàn ọlọ́run orí agbọ́n yìí òun ni Màríàmà wà tọ́lọ́wọ̀n bọ́ bá lékẹ́ láfúpadà jẹ́ pé kó bí nàbíù láì àyínsá lẹ́ni tó yẹ kó bí lódodo tí fún ló ń nílá app tí ò ní bàbá obìnrin tó yẹ pé ẹni rere ni wọ́n mọ̀ sí láàrin wọn ọmọ ọlọ́lá ni wọn mọ́ jù kẹ́kẹ́ jù pé ilé ìjọsìn jẹ lọ́wà tí máa ń gbé ibẹ̀ ní tí ibẹ̀ ní tí mú láti kẹ́kẹ́ bọ́lọ́wọ́n bá ṣe dánú ọwọ́ adìpọ́wọ́ bímọ ọmọ òní bàbá ah! báyìí ló ti jẹ́ pé ti fi hìkọ́ ọmọ tàmílò báyìí láwọn nílé Maryam ló ṣe gbé ọmọ ilẹ̀ ọ̀dọ̀ àwọn ọjọ́ rẹ̀ ti fi ó gbé ọmọ yìí lọ́dọ̀ àwọn ọjọ́ rẹ̀ ọdún ya Maryam wọn sọ náà pé rẹ Maryam bàkọ̀lì jí ti ṣe ánìfàrí ìyà èmọ̀lógédé yóò bàbájá sáńbádé yẹ́wù kàhàrún ọmọ ìyá Hárúnà àwọn olùmọ̀ àwọn sọ̀tọ̀sọ̀tọ̀ wọ́n ní pé tí wọ́n bá fẹ́ jẹ́ nìkan tó yẹ pé wọ́n fẹ́ sáyẹ̀ ìyẹ́ obìnrin tí ń fẹ́ra rẹ̀ bí fóhun mọ́lọ́run ni wọ́n máa ń gbégbólóhùn yíwá gẹ́gẹ́ bá náà ti máa ń sọ fún àwọn tó bá bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ àǹtí ẹlẹ́à tàǹdóyún ẹlẹ́à ìyá lázàlá sí tàlọ́lọ́yún fún rẹ̀ ọ̀nìyà ó kàhàrùn ìrẹ́ ọmọ ìyá rúnà àwọn míì sọ pé fámílì ni wọ́n jẹ ọjẹ́ títí gẹ́gẹ́ bá náà ti mọ̀ pé wọ́n jẹ́ fámílì títí títí títí títí dọ́dọ̀ ẹ̀bí ìlà ìmúnsà wọ́n fi fi àrùn náà rò yẹn pé wọ́n sáyọpá rò wọ́n ní kọ́mọ́ kọ́nà àbúkí mọ́ra sọ́wọ́ ọmọ ah, bàbá rẹ̀ mọ́ ẹ̀dá burúkú wọ́n kọ́nà tí ó mú kí bàjí yẹ ìyá rẹ̀ náà sì ní kìí sálágbére kí ni wọ́n sọ fún tó wọ́n sọ fún náà ní pé <laughs> oyún àlè tábájọ tó fi sápò núùlù èwo ló gbẹ́dẹ̀ yìí tọ́jọ́ mọ́gbẹ́ ni àbọ́ bí èwo ló jẹ́ gbogbo bí wọ́n ṣe ọ̀ṣáàrọ̀ ti ilẹ̀ yìí ihe. ń tọ́ka sọmọ yẹn náà ń tọ́ka sọmọ yẹn náà ó jẹ́ fún wọn sọ pé kọ́ọ̀lù pé ìfàlù kálẹ̀ mọ̀mọ̀ sáànà fèrè máa ni máa bọ́ ọmọ tó nínú àpò àpò tẹ́ ọmọ tó nínú lórí ìtẹ́ máa bá sọ̀rọ̀ ìjẹ́ yìí <laughs> àwọn náà mọ̀ pọ̀rọ̀ ọlọ́run ọba ni kèé sẹ̀sẹ̀ burúkú bá kèé máa sẹ̀sẹ̀ tó bá bá fẹ́ wùjọ ayé alùpàá lánà ń kà fúnra wà inú sọ́rọ̀sì mọ́lẹ́rùn lọ́ba ti sọ́rọ̀ lọ́pọ̀ ẹ̀rẹ̀ ayé 29 lára wà yìí kóra 1929 wọ́n bí pé àkèéfọ́nù kálé mú fẹ́ mọ́ńtà ọ̀nà ti di máa bí sọ bí ìyá ìrẹ́ mọ́ríẹ́m bóòlù tó fẹ́ jẹ́ ọmọ abẹ́ni tó wà ní inú ìfẹ́ sọ̀rọ̀ bóòlù tó fẹ́ jẹ́ ọmọ abá sọ̀rọ̀ nínú ètò ọlọ́run tọ́lọ̀ bá fẹ́ bí ohun tí ó ṣẹlẹ̀ rí ṣẹlẹ̀ ó jẹ́ ká lẹ́bí ọ̀padà sọ fún wa nípa rẹ̀ pé tọ̀sọ́mọ̀kẹ́ tí wọ́n bí ní kéke ọmọ òkókó kọ́mọ ní ọwọ́ sọ̀rọ̀ pọ́tayọ àwọn mẹ́ta ọwọ́ sọ pé ẹni alákọ̀ọ́kọ́ òun náà ni ànábì Ìsá alayhi salatu wassalam nígbà tó jẹ́ pé ọlọ́run bá ti sọ pẹ́rẹ náà lùkùnrán ànábì òun lè gbé sẹ́ǹtì ẹ̀wà mọ́ àwọn ọmọ mi ànábì sọ ṣùgbọ́n bẹ̀rẹ̀ kọ́lá ń lọ

ìfọ́nù lọ́jọ́ fún gbogbo àwọn tó bá jẹ́ kírísítẹ́nì pátápátá ẹ̀ tí ìrọ́nà ìgbé ìgbà láyé ní àtijọ́ ìgbèrè àlùkìyàmà gbogbo ẹni yóò tó bèèrè sọ pé ìsìláàmù báwo ni ìwà ń ti ẹ̀sìn ní àwọn abẹ́ ìfẹ́ sí wo tún ní ọwá ní kìrìsìtẹ́nìtì ní ẹ̀sìn ìgbàlà ó dájú pé ìdàkejì ó kọ ló mú wá fún ìdàkejì ó kọ ló mú wá fún ẹ̀sìn alákòbá iná ilẹ̀ tó wùn sí torípé nàbí láàrin ìta láti gbà wọn ti di lọ́mà sọ gbólóhùn yìí eléyìí kílà fún wa pé ọ sọ̀rọ̀ ní kéke ọ̀rọ̀ tàbínú oyún yẹn ìtumọ̀lù bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ bí yìí lọ́sọ gbogbo ẹdẹ́ náà lọ́sọ pé ìní abùdùlọ̀ wọn bá máa wo pé ah, bò lọ̀rọ̀ ti wá tó ń gbàgbọ́ sọ̀rọ̀ gbẹ́dà fún ta lọ́sọ̀rọ̀ èyí ṣe gbólóhùn ẹ̀yọ̀kan tó sọnù o gbólóhùn tó tẹ̀léra wọn nípa wọn bá máa wo pé àbóyá lùjẹ̀mí kan lọ́sọ̀rọ̀ lọ́jú sàkíyà wọ́n ń wo ẹnu ẹ̀sẹ́ ní ń jù ogógógó ní ọmọ tí wọ́n fẹ́ẹ̀rí tí ò léyìn tí ò ní kẹ́kẹ́ ìní àbòdó lọ ẹ̀rúsí ọlọ́run bá mi o eléyìí ló jẹ́ mọ̀ nípa pé tí gbọ́dọ̀ wù yílà lẹ́bìí sáà ń wí gẹ́gẹ́ ń gbò wà láyé tí èdè ìlà ọba lẹ́bìí sáà ń sọ ló fi jẹ́ báwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ pé èdè tó gbọ́ ni wọ́n fi béèrè lọ́wọ́ rẹ̀ pé mọ̀ rọ́bọ̀ mọ̀ dínà wọ́n nẹ̀bí yù èdè tó gbọ́ ni o ṣùgbọ́n olùkọ́rin bá gbé wá lọ́nà kí ni túnmọ̀ ohun tí nàbí láàrin sáwí nàbí láàrin ìsá àtàwọn fámílì rẹ̀ wọn gbọ́lábáwá èdè ìsìnkà níyàlèdè wọn èdè yẹn náà wọ́n fi ń sọ̀rọ̀ ṣùgbọ́n kí ló túnmọ̀ sí ọba àgbéwá náà olùkọ́rin ife ohun tí ń sáwí náà ní pé ní Abdullah nígbàtá ní ó ti yóò bá ń kọ́ ọ sọ pé dájúdájú ẹ̀rú sí ọlọ́run ọ̀gbà nìmi ìtumọ̀ rẹ̀ náà tí lábábá mẹ́bí yọ gbọ́yé pẹ̀lú èdè rẹ̀ àwọn Yorùbá náà ti gbọ́yé pẹ̀lú gbólóhùn yẹn náà fi máa Kùránì bá gbé wá látòrí àwọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú bó ṣe kọ Kùránì pẹ̀lú èdè lábáwá pé ọ sọ pé ní Abdullah dájúdájú ẹrú sí Ọlọ́run ọba ni mí o ẹrú tọ̀sọ pé ibùnúlá ọmọ Ọlọ́run ni mí o tọ̀sọ pé Allah olúwa ni mí o ọ dájú pé tọ́ bá pẹ̀rẹ̀ ẹ̀dẹ́ àwọn èèyàn tẹ̀lé wìtìwì ọmọ tí wọ́n gbọ́rí kọ́sọ̀rọ̀ ń kéte ah! ọlọ́run lélẹ́ ìlódodo ṣùgbọ́n kẹrin ilẹ̀ pé ẹrú sí ọlọ́run ọ̀gbà nìní gbogbo ọmọ fẹ́ lóore lọ́dọ̀ ọlọ́run ohun tó fi ọ̀nà ìnípa ọjọ́ sí ọlọ́run pọ̀ bí etí ẹjẹ́ bẹ́ẹ̀ ọ̀gá ìwájú ọlọ́run ó pèrè lọ́mọ ọlọ́run ó tún sọ ó níjọba kìyàmà kí ọmọ ọlọ́run ọba làwà ọmọ ọlọ́run ọba làwà Jésù ti wá ó ti ra gbogbo ẹ̀jẹ̀ ó ti tẹ̀jẹ̀ sílẹ̀ ó ti dira gbogbo ẹ̀ṣẹ̀ wa ó dájú pà lọ́lọ́ ń pa lẹ́nu ìyá rẹ̀ ní jẹ́gbẹ̀dà lè fìyà mọ̀ kò tó rí ẹ̀sìn hmm? nàbí láàrin sá tún tẹ̀síwájú pé àtà ní alìkìtà ọlọ́run bá fún wa ń tíra ó fún mi ní tíra òun náà ní ìjí báìbù tá a mọ̀ náà ní ṣùgbọ́n èyí tí wọ́n ń gbé sí yẹn ó ti fẹ́ nùdí tí ẹ̀bá bẹ́ fi nùdí tí ò ní pépà ní torí kó ti kó lédè sìrìàníyà àkọ́kọ́ nù lédè sìrìàníyà ní pèlè gẹ́ wọ́n ti tọwọ́ bọ̀ kátọ́wàjọ fún wọ́n yí ipò sédè ní ètò ikú fún kòránì láǹfààní rẹ̀ bọ́bá kọ́ Yorùbá èdè ìpìlẹ̀ ọwà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bọ́bá kọ́ pẹ̀lédè èdè ìpìlẹ̀ ọwà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bọ́bá kọ́ pẹ̀lédè èdè ìpìlẹ̀ ọwà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ tó ó ti ṣe jókòó lé lórí ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ àwọn pọ́n báìbù yẹn lédè di pé wọ́n bá gbé bẹ́ẹ̀ láàrùn tó ṣe pọ́n kòránì lé lónìí níbo ni ọba ti dáa tó gbogbo àwọn ọmọ wa la máa ń sọ fún wọ́n gbé kòránì kalẹ̀ báyìí wọ́n yẹ̀yẹ́ rẹ ni wọ́n gbé kòránì kalẹ̀ láwọ́bá pẹ̀lọ kọ́ mi lẹ́kọ̀ọ́ kèé tó ń ní mo bá gbé ọwọ́ ọwọ́ wọ́n bá fi mú lórí mo fi mú kòránì lórí báyìí mo gbé sórí ẹsẹ̀ ó ti já wá ní ẹ̀fẹ́ subhanallah ìmẹ́ni tó gbé sí lórí àwọn fèèjì òtà fìlẹ̀ ó ti yá òtà wọ́n dá ìbílẹ̀ hàlẹ́ ìbílẹ̀ hàlẹ́ ìgbà yẹ sáà ẹ̀rọ ọmọ bí ọ́ ìmọ̀ àti fún lọ́wọ́ wáyé ó ti jẹ́ ẹ̀sẹ̀ yé dẹ̀kẹ́ fọ́nkọ̀ kìtà nílẹ̀ wọ́n sí owó rẹ̀ lókè ọ̀rọ̀ náà tí ah, òun wọ́n ṣe lè dáyé àwálà lẹ́kọ̀ọ́ débẹ̀ àwálà lẹ́kọ̀ọ́ débẹ̀ àwálà lẹ́kọ̀ọ́ débẹ̀ fún ọ̀rá wa kọ́ náà débẹ̀ náà ní ọ̀rá ní olè ráwọn ọmọ kọ́ débẹ̀ ẹ̀kọ́ sọnù fún gbogbo wa ní o àlèhékímọ́tú lọ́lọ́tú ìlmọ̀ mi ọgbọ́n sọnù fún gbogbo olùgbàgbọ́ òdodo níbi ẹbá ti rí pé yẹn omori o ẹni táwọn yìí sáà fáwọn pẹ̀gbọ́ lábá ṣùgbọ́n rí pé mo ṣe yẹn á nínú làákàyè ni pé mo ti gbọ́lá fún ọwọ́ mi yẹn lórí ọ̀rọ̀ Ọlọ́run bọ́wọ́ yẹn bá lè gbé dànù kò gbé dànù ọwọ́ náà ọwọ́ lọ gbé ohun tí gbèrè lórí oníwó ti ẹ̀ ṣe é nì ọwọ́ lọ bá ní gbé àwọn ohun tààkẹ̀yìn lọ́wọ́ gbé wà láàrin bàbá fẹ́ kọlù kọlù tó ọba ń kà máa kà ohun tí mẹ́mẹ́ máa sùn ṣùgbọ́n wà gbé lórí ẹ̀sọ́ wà gbọ́ rẹ̀ lórí ìlọ́ra lẹ́yìn lọ́sọ́ra ó tó bá ẹsẹ́ wọn tí wọ́n ọ̀rá ń ṣe gan-an nu tọ́lọ́wọ́n bá fi ń fi

ọmọ òfin ní gbọ́lá áfíríkà tó bá gbé láti àyà 30 Quran 19 láti àyà 30 dé 33 gbogbo nǹkan ọmọ àtàbẹ̀ làǹkàì lọ́ọ̀ká yóò bá rẹ̀ bó ṣe bá nẹ́m bó ṣe bá nẹ́m wọ̀jà á lọ ní nẹ́bí ìyá ní sáńsọ bẹ́ẹ̀ pé ọlọ́run ọba ṣe mí lánàbí ọlọ́run àwọn kẹwa ń pè lọmọ ọlọ́run tí wọ́n tọ́ síyà ní wọ́n tọ́ síyà aláìbàbá ńlá ìyà ni wọ́n tọ́ sí ìyà tó fi pé wọ́n ní dédé tó máa bẹ́ẹ̀ pẹ́sẹ̀ rí àjẹ́ àjẹ́

ọba jẹ nígbàrún 50 ọyẹ kọ̀ sáré gbà lọ́wọ́ àwọn mọ̀lẹ́ta pápápátá tó jẹ́jú bọ̀ ọ̀gbádùn wọ́n pí ọlá tí mò ń sọ pátákà sí lẹ́lẹ́ ọjọ́gbọ́n ni wọ́n pí ọ̀ òun sọ̀rọ̀ tí ojú ọ̀gbọ́jọ̀gbọ́n máa rárá ó ṣe látà èyí tẹ́sì wà lélẹ́ ní àbẹ́sì ìlà tó jẹjọ pé wọ́n máa sọ wọ́n máa sọ pé sáàbì tó sára àbà mẹ́ta lọ́lọ́run tọ́bọ̀ tó bọ́lá ká ìrẹ́lẹ́ ni wọ́n máa sọ pé ẹ̀yọ́ ń sábọ́n mọ́ ìyàmọ̀ àbí kílà tó ń tó tó tó ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tọ́ wá túmọ̀ rẹ̀ sí

ànẹ́bí ìtàrí sàrátọ̀ sàrá ó tún tẹ̀síwájú pé wọ́n sọ àkọsẹ́lẹ̀ fún gẹ́gẹ́ máa tẹ́rọ wọ́n sàkà wọ́n sàkọsẹ́lẹ̀ fún gẹ́gẹ́ máa yọ sàkà kìí ṣe dáníwá ó pọ́ọ̀lù ló gbé dáníwá ó ohun tí wọ́n fi ránẹ́bí ìtàgẹ́gẹ́ ni sàkà tí máa yọ sàkà mọ́ tí ń tò háyá lọ́wọ́ gbà sí ìbámbẹ̀ láyé ọ̀bá bọ́ bí wà lídà wọ́n sì jẹ́ kí n ṣe dáadáa wọ́n pa mí láti pé kí n ṣe dáadáa sí màmá mi wọ̀lám yẹ jẹ́ àdá ní jàbára ọlọ́run òsèmí ní pòfí òsèmí ní jàbára ẹni tí ó máa rìn tánkù tánkù kò sé bíbẹ̀ kò ní ṣàkíyà kò sèmí ní lórí ìbú ẹ̀dá sàdámù aláyà aláṣẹ ọlọ́run máa bá mi yá ilé ìlọ́pọ̀lọpọ̀ ọgbọ́yọ́ yọ́gbà máa tútù kútù yá ọmọ wo ní ìjọ tí ń sáńsẹ̀lẹ̀ wọ́n ti bí ọlọ́run bá gbé wá ní pàpẹ̀ ni ọ̀yá ọmọ àmọ́ àpọ̀jọ́ tí ń bá kú kèèkú o gbogbo àwọn tí bá ń sọ wọn pé lẹ́bí láyé sá ti kú fi ń sí ọdájú pé wọ́n ké ìkékúke ọlọ́run má jẹ́ náà ọ̀yá ọmọ ọgbọ́ átò ayá àtọ́jọ́ tó wọ́n bá gbé ní dìde láàyè òun náà níjọ́ gbìdà rẹ̀ kìyàmà eléyìí ni ìsànẹ́lú àìsàrẹ́ sọ́látò sọ́lá ìsọ́lá ọba bàdé kẹlá fẹ́ jẹ́ ká mọ́ ẹni ọba mọ́ ọ́ pẹ̀lú bá ti sọ yìí ọmọ kó oríire o tó gbé nípa orí ní ìsàgẹ̀gẹ́ sọ pé fàyín nà lọ àrọ́bì ọlọ́run ọba mi gẹ́gẹ́ ní olúwa rọ́bì wọ̀ rọ́bùkù àtọ́lọ́run ọba ti yín náà ní ọwà ní fàábùdú ọlọ́run ọba ẹni ẹmà jọ́sìn fó àádá sìrọ́tún òun lójú ọ̀nà tó dúó déédé ọlọ́run adúpẹ́ fọ́nà ọba tó ṣe wá mùsùlùmí ah bí èèyàn bá jẹ́ mùsùlùmí tí èèyàn fi ka ilé yìí níjọ́ bá ka nílẹ̀ ẹ̀kọ́ gba ìsìláàmù pé ah àádá kàlámù lọ ọ̀rọ̀ ọlọ́run ọba ní kí lọ wọ́n ṣe kàtìkàtì mẹ́wọ̀n ẹ̀wú lélẹ́yìn kódà tí èèyàn bá jẹ́ pòfẹ́sọ̀ kí èèyàn fa pòfẹ́sọ̀ rẹ̀ pòfẹ́sọ̀ sí sọ̀rẹ̀ pé ah ìgbóyè pòfẹ́sọ̀ mi onítùmọ̀ bí mo ṣe jẹ́ àbí ẹ̀mọ́ tó mọ̀ pòfẹ́sọ̀ ni ẹ̀sùn burúkú wo ni wọ́n sì bí yẹn bá jọba àlú tó wá jẹ́ pé ń sin ẹ̀sìn ní ìtẹ́yàbọ̀ sí sọ́ọ̀ bá pa eléyìí ìjọ ni ló yẹ kó wo pé wo ẹyọ mi kò lọ́ba àfọ́bà mi ò ní túmọ̀ ara ibi mo bá dé yìí òun ní jóun mo fẹ́ sin lọ́wọ́n ọba tààrà bí yẹn bá jẹ́ gómìnà gan ó yẹ kó wo pé ah gómìnà yẹrù tèmi tí ń pe ẹ̀dá kan náà àwọn ẹ̀dá ọlọ́run bá lọ́lọ́run mo wá tún dúró sí mo bàbàrà rẹ̀ mo kàǹkà mo tún wá jẹ́ nìkan tí pé ìgbẹ́ àwọn èèyàn sí díẹ̀ pé wọ́n gbọ́dọ̀ tẹ́ àti inú ríranú mọ́ wà sọ́rọ̀ ọlọ́run ọba lélẹ́ yìí bẹ́ẹ̀ náà ni kó fífẹ́ olódà kejì pé tọ́ sí tí ìkú tọ́rẹ́ ni ọba ṣe kú ó ti yíwọ́ àfá ẹni ọba ṣe kú tí ọjẹ́ mùsùlùmí ó ti yíwọ́ lọ́lọ́run bá fi sọ fún wa pé yáyọ́ ládínà àmọ́nù apẹ̀yìn ológun ẹ̀gbọ́ òdodo ìtẹ́kùnlọ́ àkọ́tọ̀ bá dẹ̀ ẹgbẹ̀rọ ọlọ́run bá nípa apá àti fáyà ẹ̀páyà ọlọ́run nípa apá àti fáyà wà látẹ̀mù tó ná illa wa antum muslimun má ikú o ikú ọ̀gbọ́dọ̀ jẹ́ sí ẹ o àfikọ́ jẹ́ ní tó jẹ́ mùsùlùmí wà ilá ọlọ́run bá ti jó yíwa pa dárin bó bá bẹ́ẹ̀ tẹ jẹ́ mùsùlùmí wà látẹ̀mù tó ná nínú tàwùkéjì ni o sáàrí pé gbogbo owó bá ti kú láyé yìí kú láyé lẹ́ni tó jẹ́ mùsùlùmí wà ilá ọ̀rọ̀ tó léwu ni o bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ bàbá lè ká kó fún alágbọ̀yẹ̀ rẹ̀ الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن على أعداء كفوا لهم أستاذ جوهان بها محمد صلى الله عليه وسلم كاتب كلا بار عليه صحابي أتوب مطلقة توب ديو جيسا أقوي تيوا gbogbo ọ̀tọ̀ bá jẹ́ في tó wá jẹ́ pé ọ̀gbádùn náà ọ̀tà ààrẹ ń sí ọ nínú ọkà àti wọ́tọ̀ gbádùn náà lórí ìgbàgbọ́ rẹ̀ nípa àwọn ẹlẹ́sìn Christianity táà ní wọ́n má tẹ́sí wọn làkún dínú fún wọlé ẹ̀sìn ṣùgbọ́n ohun ń sọ fún wa náà ni pé tẹ́lẹ́sìn wọn tẹ́sìn rẹ̀ wọ́n mùsùlùmí ọgbọ́dọ̀ bá wọn dá sí kálọ́dún sì sọdún rẹ̀ wọ́n mùsùlùmí ọgbọ́dọ̀ bá ọgbọ́dọ̀ rẹ̀ wọ́n lọ́wọ́ lórí ẹ̀ ṣùgbọ́n rí bí wọ́n ṣe kúrò lórí mímbà jẹjọ ta sọ̀rọ̀ eléyìí bẹ́ẹ̀ ni kọlù kan wọlé lẹ́nì ká bá bẹ̀rẹ̀ sí lọ́yà lọ́yà táwọn wíyẹ pọ̀ kí tó dé tẹ̀sí ní a máa jẹun wọn èyí tọ́lá ọ̀bá bá sọ pé wọ́n ta áàmù àwọn olùfẹ́ tábí hìlò lẹ́kọ̀ọ́ tí àwọn ohun ta fún kíra oúnjẹ wọ́ ẹ̀ tọ́ni fún yí ọdájúpọ̀ ọ̀gbádùn ọdájúpọ̀ ọ̀gbádùn nígbà tọ́rọ padà pọ̀ ìwọ̀n tó pẹ̀lú àdí pé àwọn afá padà wí lápapọ̀ tó ń pè ní táwọn wọ́n bá jẹ́ ọmọ alọ́ jẹ́ gígínigíní ìtàwà àfá ètí kápò tó dóń jíwá ní sáyé lẹ́yìnta aléìkún bí musa ìfẹ́ ọlọ́wọ́n bá jẹ́ wíbẹ̀ fánà wípé pé kí làwọn yẹn ṣe o wọ́n kálùkù kẹ́kẹ́ ní mọ́mọ́ gbé sórí facebook ẹni tó ní pé kí máa wọkùnrin tó pàmì tẹ̀ránù sí ti lóòjọ́ fẹ́ndẹ̀ tí ń bọ̀ wáyìí ìrí ìgbàjọ ara mi lọ́ndí wáàn ó sì gbé sórí gbésù fún tó tọ́ àwọn ẹ̀sìn kọ́mẹ́ntẹ̀ lórí ẹ̀tórí rẹ̀ pé ọ̀dọ̀ ní ọmọ àbọ̀ èmi ọgbádùn tẹ́bí tó lẹ́nà ẹ̀lọ́lọ́ ẹni mùsùlùmí kan ó yá kọ́ yí bàbí kíló fọ́fà ẹni ọba ní má jẹun kiri yó òun ni ò ní dásìkò òní nígbà náà tó ní má jẹun di wánù

tẹbí ń gbà tí ọ̀rẹ́ rẹ̀ tọ́wà lọ́dọ̀ rẹ̀ sí gbàslam lọ́bẹ̀ nìkẹ́ yẹsẹ́wó yẹsẹ́wó lọ́lọ́ onílàlùjẹ̀ nígbà náà iṣẹ́ dáhùn nígbà tó wọ́n pé tó ń tọ́wà dúpẹ́ ó ti gbàslam ọ̀dà ọba pè lọ́wà ọba gbé ọba gbé làbídùn wá ọwá fi dúpẹ́ ẹsẹ̀ wọn ọjọ́ ìwọ̀n ẹbá mi wò ṣiṣẹ́ ó sì gbé lọ sí lọ ọ̀rẹ́ àbúbá fi bá gbé sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ́rọ̀ tí a mọ́jọ máa síná fún sí ní ilé ẹjẹ́ ọbájọ́ ń jẹ lábá fi ní ẹ̀sìn ìbọn ní jẹ gẹ́gẹ́ bí kéyìn ò béèrè ọmọ ìyá mi kí lọ sí fárákùnrin yẹn tó fi gbé irú làbídì yìí wá ọ̀ọ́ làbídì tẹbí ń gbàmù wà nílànà ẹgbẹ́ níbi ìta àfíkà mo bá yẹ sẹ́wọ̀n ní ló wá dúpẹ́ fún mi ó bá fi tọwọ́ bọ̀ náà tó ọ̀pọ̀ wọ́bọ̀ náà ọkùnrin ẹni ọ̀pọ̀ ẹ̀ẹ́ ó bí gbogbo ẹ̀ ọ́n rẹ̀ fàájú ọgbọ́n ohun tánà ìlú ìlú mo ń sọ ọlọ́run bá ní pé gbogbo ohun tí ẹ bá jẹ sínú òkú yẹn lọ́mẹ̀ tí ọ̀ṣọ́ iná ní ó gbóǹtọ̀ òun láàríjọ́ náà iná wọn fi yọ́ ọba àríjọ́ náà èmi ọ̀fẹ́ yíkọ́jọ́ ní òdé bá ń yọ́ fúnra mi ló

so látara pé ọ̀lọ́bì fún ìwọ̀n wọn fi ń kakuléètì bíznẹ́sì wọn ni kí january ní o tó bẹ̀rẹ̀ tí wọ́n tún máa sí báwọn tẹ́ náwó báwọn tẹ́ gbówó jáde báwọn tẹ́ náwó bówó tẹ́ wọlé bówó tẹ́ jáde ilé wọn fi fi sọ́nà ẹ̀fẹ́ bí bẹ́ẹ̀ kọ́ àsìkò léyà lẹ́yà wọ́n máa ṣe àsìkò léyà ṣùgbọ́n tó kèfèrí lọ́pọ̀ jù láwùjọ ìlànà kèfèrí láńlọ tọ́ọ̀sẹ̀ àti friday ní olùdé bẹ́tẹ́lẹ̀ ti ń sọ́tọ̀dẹ̀ àti sunday láńlọ ní tàbí gbé wọ́n àwọn kìíní náà ni lọ́wọ́ kìlọ́mẹ́ta àbọ́nà ẹ̀mí gbà wọlé jẹ́jẹ́ àwọn ní ìdọ́lùdé ń sátidé àti sunday àwọn bàbá wa thursday and friday kódà ọjọ́ kọ́ wà nínú ìlànà ẹ̀mọ̀ ìkíyà pẹ́ni yóò tó bá sí ìyàwó ń jọ thursday jímọ̀ èsì ọ̀rọ̀ èèyàn fún kọ́lọ wọn ò lẹ́rí o rí wọn kẹ́ ní pé ah ilé ìfẹ́ ìyàwó ní ìrọ̀lẹ́ thursday tó bá sí ìyàwó tó bá wá jẹ́ pé bíjọ́ júmọ̀ ah, júmọ̀ ilé ìyàwó ọlọ́run abọ́ lọ́dà àwọn màlìkíyà látara pé àlàmísì àti júmà yẹn làwọn àfáà máa ń ráyè àwọn tó bá bẹ́ so yìí ni wọ́n máa ń dá wọn lóhùn torí gbà ọ̀lúdé ṣùgbọ́n wọlé ni wọ́n mú wá sátidá ìsẹ́ndì fún wa ọwọ́ atúbọ́sọ ọjọ́ tí àwọn yẹ̀wúdí àtàwọn nẹ̀sọ́rọ́ bá tààrà lọ́jọ́ méjèèjì bíbẹ̀ ẹ̀kọ́ kí ní bí ń ṣe tó fún wa lọ́jọ́ ní ọjọ́ Friday tó bá ti sẹ́ndẹ̀ fún tó fún wa tó wáyé wáyé fẹ́ wà àwọn méjèèjì táwà nù lùí kò sí yẹ̀wúdí lùí ṣùgbọ́n síbẹ̀ torí ìkóhìnra wa yẹn ẹwà ní sẹ́lẹ̀ òjò ojúmọ́ kọjá ọmọ kẹfún sọ fún mi pé ibi tó burú dé wọ́n fi ẹ̀sáwùn sí àsìkò ojúmọ̀ bẹ̀ẹ̀ká ọgbọ̀dọ̀ má lọ náà ha gẹ́gẹ́ bí mùsùlùmí tèmi náà bá dórí ipò yẹn kí ní tún ṣe tí ó wúlò fáwọn mùsùlùmí à ń bẹ náà ọlọ́run bọ́ba lọ fi alákòlò wá fún dáadáa láwùjọ yìí ó máa lò wá nílò ogún ó lò wá fún àǹfààní dáadáa ni kó lò wá sábàbí táwọn yóò gbogbo à ń lọ odò ọlọ́run pàdé nà ìsí o ẹni tí ẹni tán ọlọ́run dákùnmájá ṣe ń gẹ́rẹ́ o ẹni tó kọ̀lá tí ó kù mọ́jẹ́ sábà fi fáwà o gbogbo àwọn tára ní bá jogún àlàáfíà fún àwọn òkú ọrùn dákùnbà sàkójì fún àwọn mùsùlùmí